رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته ini sesuatu hadis matan kalimat dalam sahih ah, hadis ẹlẹ́kẹta ah, hadis ẹlẹ́kẹta wọn ni hadis عائشة رضي الله عنها وعن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم لا هجرة بعد الفتح ولكن جهاد ونية وإذا استنفرتم فانفروا متفق عليه ومعناه لا هجرة من مكة لأنها صارت دار الإسلام وعن أبي وعن وعن ابي عبد الله جابر بن عبد الله الانصاري رضي الله عنهما قال كنا مع النبي صلى الله عليه وسلم في غزاة فقال إن بالمدينة لرجالا ما سرتم مسيرا ولا قطعتم واديا إلا كان معكم حبسهم المرض وفي رواية إلا شرفوكم في الأجر رواه مسلم آه، منه حديث آه، يا وعائشة رضي الله عنها ó ní ànábì sallallahu alaihi wasallam ó sọ wípé la hijrata ba'da al-fath ànábì ní kò sí hijira mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti padà sí maka eh, lẹ́yìn fásitì maka lẹ́yìn wàtí ànábì sallallahu alaihi wasallam àti gba mùsùlùmí fún ìpadà wà ara ìwọ maka ní rọrùn tí ò sí pé bẹ́ẹ̀ nǹkan kan dààmú ọmọ tó ànábì ní kò sí pé èèyàn ti hijira mọ́ ó wá ní wàlákin jihadun jihad òun náà ní kẹ́ ẹ máa jagun sójú ọ̀nà Allah subhanahu wà ní ìyá àti àníyàn yàní àti pé kí ọmọ ní àníyàn dáadáa ànábì ní àwọn èyí tí ó kún fún yín nìyẹn wàyí náà sọ fèrè tó ń fàfẹ́ o táwa wá pè yín pé ó Allah subhanahu wa ta'ala tó ànábì sallallahu alaihi wasallam ní fàfẹ́ o kẹ́ẹ̀nà yá ti dé kẹ́ẹ̀ dáhùn wà ma'nahu ìtumọ̀ eléyìí la hijrata min Makkah ìtumọ̀ náà ni pé kò sí hijira láti Makkah mọ́ lọ sí Madina Di ánà ha sọ́rọ̀ islam nítorí pé nígbà tá à ń sọ yìí sí mọ́kà ó di ìlú islam sọ fúnra wa síwájú bàtà ń sọ̀rọ̀ nípa nípa àdìgbà alákọ̀ọ́kọ́ ìgbé èèyàn máa ń ṣe hijira kúrò níbi ààyè ẹbọ lọ síbi ààyè òtún mara ayé ṣèjọsí kúrò níbi ẹsẹ̀ lọ síbi òtún mara ayé tẹ̀lé Allah subhanahu wa ta'ala àmọ́ gbàtí mọ́kà ti wá di ìlú islam tí ò sí pé bóyá àwọn ẹlẹ́bọ̀ kan wọ́n á dàrú mùsùlùmí àwọn tó má lẹ́sìn wọn ti mọ́ tó ní àlàyé sallallahu alaihi wasallam sọ pé kò sí hijira kankan mọ́ o lẹ́yìn kíni lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe fatuhu lọ́dún padà sí mọ́kà tó ibi tá a fẹ́ ń lò láàrin yẹn òun náà ni wàlíyà ànábì ní àti àníyàn àníyàn dáadáa tí yẹn bá ní pé báwọn yẹn bá ṣe dáadáa tí òwà tó ní kápá láti bá wọn ṣe àníyàn tó bá ní láníyàn dáadáa yẹn so gẹ́gẹ́ náà ni báwọn yẹn bá ṣàbúrú tẹ́yìn náà bá wá ní lọ́kàn pé á tẹ́yìn náà bá lówó ni á ìtẹ́yìn náà bá dánwò pẹ̀lú ogun tó ń ṣe yìí àìlówó rẹ wọn ó sì máa ṣe kíni ó tún máa fìyà fún pàmòpàmò ètò òróró lówó àníyàn tí ò dá èso pé àjọ níwájú Allah subhanahu wa ta'ala so a jẹ́ pé tẹ́yìn bá bẹ́ẹ̀ bá lówó tẹ́yìn á olówó tó ń ṣe dáadáa á ẹ̀ka ló kọ́ mọ́sáàsì á ọlọ́mọ èdè tó báyà ọ̀rẹ́ ni wọ́n káàmì kọ́ bá rí pé á ah, ó láàyè dáadáa ó wá látọkùnrin tó bímọ bá lówó ni á kọ́lá èmi náà bá fọ́ọ̀rù mọ́ṣáláṣí ni ní ti kọ́lé ẹ̀kọ́ sí káàkiri ní wọn ni káwọn èèyàn máa ti ẹ̀fọn kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ láì ṣe kọ́bọ̀ tí yẹn náà ni hadith tó tẹ̀lé hadith abu abdullah jabir bin abdullah <clears throat> al-ansari àdìbò jáde bin abdullahi ó ní kúnnà máa nàbí sallallahu alaihi wasallam fi dọ̀lá àti ní fàkàn ó láwọn wà pẹ̀lú ànàbí sallallahu alaihi wasallam ní ojú ogun kan ìwáyà mi wà ó ní nígbà tí wọ́n darí ogun tabuk ni nígbà tí wọ́n darí ogun tabuk pé ànàbí sallallahu alaihi wasallam wá sọ pé inna bil madina ti larijalan ànàbí dájú àwọn èèyàn kan bẹ ní madina báyìí báwa sì wà lójú ogun tí ogun ń gbóná yìí àwọn kan bẹ ní madina máa ṣe ń tún masirun ànàbí ní ẹ̀ ní rìn bẹ́ẹ̀ ṣe jagun bẹ́ẹ̀ ṣe gbèsè ìgbésẹ̀ kọ̀ọ̀kan wala qata'tum wadiyan ẹ̀ ní kọjá láàrin òkè kan sókè méjì láàrin òkè méjì kẹwàá kọjá látara pé ẹ̀ ń jagun illa kanu ma'akum ànábì ní àyàfi táwọn náà wà pẹ̀lú yín ànábì ní àyàfi tó pé àwọn náà ó wà pẹ̀lú yín habasahumul marad àárẹ̀ ló dé wọn mọ́lẹ̀ tí òjì kan rí kẹ́ẹ̀rí wọn tara pẹ̀lú ara yàtí wọ́n bẹ pẹ̀lú yín ẹ̀mí wọn ó wà pẹ̀lú yín wa fi riwaya níbi ìwáyà míì ó ní ànábì ní illa sharakukum fil ard àyàfi kẹ́ ẹ jọ ní irú ládà kankan so eléyìí ó ń túmọ̀ ó ń túmọ̀ tí hadith alákọ̀ọ́kọ́ sàlàyé fún wa wípé àníyàn dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àbí ká sọ pé ní gbogbo ìgbà ní ṣe anabi sọ fún anabi ní mùmìnì kan kan kò kan nígbà tó wà ní nígbà tó sòtọ́ wá bí sẹ́yìn ẹlẹ́ látara kó rẹ̀ àbí látara kó sẹ́yìn àjò bóyá ẹ máa ṣe ní máa lọlé kí òun jàmá wà á lè dìde lọ kí jàmá látara pé àárẹ̀ yẹn ọ̀pọ̀ gan anábì sallallahu alaihi wasallam ní kò sí kò ní ṣẹlẹ̀ sẹ́yìn àbí fún kọlá dáa nígbà tó pé yẹn lálàáfíà àti nígbà tó pé yẹn wà lé ìyọ̀sí lérí àjò látara kí látara àníyàn dáadáa téèyàn bá ní so àníyàn ó ṣe pàtàkì púpọ̀ nínú iṣẹ́ téèyàn ó bá ṣe iṣẹ́ bí bá ṣe dáa tó bó bá ṣe pọ̀ tó báwọn yẹn bá ṣe yìnyàn lórí rẹ̀ tó tí ò bá ti sí àníyàn dáadáa pẹ̀lú ẹ̀ irú iṣẹ́ yẹn iṣẹ́ tí ó kàn sùn kò dànù ní tó bá dé ọ̀gbẹ́jà kìámà tí ò ní gbalada kankan lórí ẹ̀ tòun náà lọ́pàá tó jẹ́ pé gbogbo gba ní mùsùlùmí lágbọ́dọ̀ máa rí mí wà níyàn wà gbogbo sẹ́ta bá fẹ́ ṣe kájé kí káàkọ́kọ́ máa fi ọkàn wa wò pé àníyàn wo la fẹ́ torí ẹ̀ ṣe tí mo fẹ́ ṣe nítorí kárí mi ni tí mo fẹ́ ṣe nítorí káwọn yóò bá yìn mí ni tí mo fẹ́ ṣe nítorí pé káwọn yóò bá dìbò fún mi ni tí mo fẹ́ ṣe nítorí pé ìyókù àpò kan ni gbogbo eléyìí rẹ̀ tó mùsùlùmí máa fi ra rẹ̀ wò kọ́lá tó bá jẹ́ ọ̀rọ̀ lásán jẹ́ ọ̀rọ̀ dáadáa lásán jẹ́ ìsọ̀rọ̀ láti lẹ́nu kó má jẹ́ pé èèyàn sọ nítorí àníyàn káwọn ọba àti kíni káwọn ọba àmọ́ ìyìn àti káwọn àmọ́ ìgbà ah, olódodo ìyẹn ni a ah, yóò la gbogbo òdodo mọ́lẹ̀ ní tó wáyé pàdé àti àti sọ ọ́nù tọ̀ irú eléyìí kò ní sí ládà kankan fún ìyàmọ́ tó wá jẹ́ ọ̀gbẹ́ jà kìyàmà tó àwọn tẹ̀yà ń torí wọn ṣe òun yàgbọ́ sọ hàn lọ́ta lọ́ọ̀ ní ìrọ̀lẹ́ ìfásọ́wájú jà pé lọ́ọ̀ ní gbaládá lọ́dọ̀ wọn nígbà tó ti ṣe nítorí tiwọn àti Allah subhanahu wa ta'ala wọ́n sà ṣe àfọmọ́ àníyàn wa wọ́n sà gba iṣẹ́ ọwọ́ wa إنه ولي ذلك والقدر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك